olólùfẹ́ wa káàkiri ọ̀gbọ́nlá ayé ẹ káàbọ̀ sórí ètò ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé ògòrèǹté àti bàbá àlùbáríkà awọ ẹbí dànù ní ìlú igbódú lórí ètò lẹ́ni kí la gbé wá fún yín kí la fẹ́ sọ kí la fẹ́ gbé yẹ̀wò ẹ̀yin olólùfẹ́ wa o ẹ máa kú dédé àsìkò ikú gbójú ọjọ́ ṣe rí ẹ kú bí ìlú oníkálukú ṣe ń lọ ẹ̀yin tẹ̀ ń gbádùn ètò wa tẹ́ ẹ̀ lè fètò wa ṣeré láìsí ẹ̀yin kò sí àwa torí àyín gan ń jẹ́ káwa gan máa wá sórí ètò torí ìgbádùn ti yín àlàáfíà ti yín ìgbé ayọ̀ titi yín ló jẹ àwa lógún lórí ètò tiwa ṣùgbọ́n ṣáájú ohun gbogbo bàbá wa ń kalẹ̀ bàbá Adétọ́nà ti múra ń múra Saudi. Ah, iye oge àdúrà wa gbà àmín Saudi gan gbàlejò hmm. yọ gbàdúrà lálejò àdúrà gan wọ ọbẹ hmm. Ọlọ́run kí Nàìjíríà ò fi lè dẹ̀rọ̀ ni kò hmm. fi lè dáa káyé gbogbo àwọn kọ́sítọ́mọ̀ mi ó fi lè tùbà ó fi tùṣẹ́ là ń pélé lọ pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ntẹ́yìn náà bá ń fẹ́ ti dáadáa ọlọ́run àfi léyìn lọ́wọ́ àti gbogbo ojú tó ń pè wò wá hmm, àti gbogbo àgbáńlá ayé nàìjíríà lápapọ̀ ọlọ́run lè fi ibi pa wá torí ibi ń pa nàìjíríà. Hmm, ibi ń pa nàìjíríà. bá a ṣe rò kọ́lá bá a. ọlọ́run ṣàánú. ọ̀tí àti mọ̀nà àti sọ pé yóò kọ́kọ́ lé. lé bẹ́ẹ̀ ni tó tẹ̀ hmm. ọlọ́run dákun yóò dẹ̀ fún wa yóò dẹ̀ fún wa yóò dẹ̀ fún wa pẹ̀lú àṣẹ rẹ ọlọ́run. bàbá lèmi lórí ètò nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò lèmi ni ní èmi yìí ni àwọn tó ń jọba gómìnà um, Arewa dupò hmm. díje hmm. pírẹsidẹ́ǹtì hmm. tí wọ́n wọlé ìyẹn Obi àti Àtíkù. Okay tí wọ́n jọ tẹ ní kí ẹ̀rọ̀pá ìsọ̀ngbà yẹn náà wípé Àtíkù kó lọ gba kámú ṣùgbọ́n òbí tó bá fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ó sì ní ọjọ́ ọ̀la tó dáa ṣùgbọ́n lẹ́ẹ̀ni ẹlẹ́ni yìí ni àwọn méjèèjì tó jọ ṣe ìpàdé o kí ni ìpàdé ọlọ́jà àti ìkan yòókù báwọn Yorùbá ṣe ń torí wọn ò sí nínú ẹgbẹ́ kan náà àwọn méjì kẹrẹ̀rẹ̀ ipò kan náà lọ́jọ́ ń dùn kó tó di pé kò bọ́ sáwọn méjèèjì lọ́wọ́ kí wàá ní ìpàdé wọn kí lẹ́yìn rí sí ìpàdé yẹn. kò ṣe èyí oge ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀ àwọn èèyàn padà gbọ́rọ̀ mi gbọ́ wọ́n á padà gba ọ̀rọ̀ mi gbọ́ ṣe é rí ìpàdé ìpàdé wo mo sì kọjá pé a ti sọ fún. So bàbá wa olórí wa bàbá aláàánú ilẹ̀ yorùbá ahmed ọmọ tinubu president wa pé kó fura pé kó fura kó má sì jìnnà lé ìjọ hmm. yẹn mo sọ pé bọ́bá ṣe rí òun ni ẹrù mi mo pẹ̀yìn dà tán ojú mi ò tí lè mọ́ láti ìgbà tá a ti ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀tẹ̀ náà là ń tẹnu mọ́. Hmm kò sí pàdé kan tí wọ́n ṣe kọjá ìpàdé ọ̀tẹ̀ nàmbà wán látijọ́ tíjọba yìí ti bẹ̀rẹ̀ Àtíkú àtòbí wọn ò sọ kó ṣe dáadáa tí wọ́n bá ṣe nǹkan kan tí wọ́n bá sọ̀rọ̀ sí báyìí wọ́n á ní kò dáa ni tí wọ́n bá sọ̀rọ̀ sí báyìí wọ́n á ní kò dáa ni ohun tí wọ́n á ń yà mí lẹ́nu ṣé ìjọba gan ò lè kìlọ̀ fún wọn ni pé ìgbà tí wọ́n ṣe gbákejì orílẹ̀ ta ló dí ẹ lọ́wọ́ ìgbà wọ́n ń ṣe gómìnà ta ló dí ẹ lọ́wọ́ ṣe báwọn náà ti ṣe rí wọ́n ti wá pò ìwọ̀n ò rí gbogbo nǹkan tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ tẹ̀ní wà ń bẹ̀ àwọn gan wà nínú àwọn tí wọ́n ń rú àwọn kan á padà gbọ̀rọ̀ mi bọ̀ sórí kò sí pàdé kan tí wọ́n ó ṣe pàdé mùnáfìkì ni. Hmm kò sọ̀rọ̀ kan tí wọ́n sọ ọ̀rọ̀ mùnáfìkì ni torí pé ọ̀tá ẹni kìí pòdù ọ̀yà ṣùgbọ́n tí ò yá wọn téèyàn méjì bá ń tayò lórí pápá ẹnìkan náà ni ó bọ̀ já sí lọ́wọ́ tí ọba ti jọ́ mì ẹnìkan náà ni ó já sí lọ́wọ́ ṣùgbọ́n ìmọ̀ràn tẹ́lẹ̀ ọba fún àtìkù àtòbí àti pírẹ́sidẹ̀ntì wa ni pé kí bàbá wa Ahmed náà kó pè wọ́n papọ̀ ọgbọ́n kálukú kọ́ máa mú un wá kóun ṣe fi ṣe tiẹ̀. ṣé bàbá ṣé tó bá pè wọ́n ṣé wọn ò ní ṣì í lọ́nà torí ah. ṣe mọ̀ pé a ti rí Àtìkù lọ́dọ̀ ààrẹ rí òbí yẹn nìkan láti sọ̀rọ̀ láti mọ̀ ṣùgbọ́n a ti rí Àtìkù lọ́dọ̀ ààrẹ rí hmm. gbogbo àwọn ẹ̀ tó sọ pé ààrẹ ò lè wọlé náà láti rí wọn títí kan bàbá wa àti rí lọ́dọ̀ ààrẹ rí náà rí. ṣe wá rí gbogbo wọn gbogbo wọn ẹ bí ó àmọ́ bí tí ó já sí ni wọ́n ń bá ké ké bó wọ́n ń ṣe wọ́n ń já sí ọ̀nà bó wọ́n ó gbé gbà wọ́n ń jẹ sọ bó wọ́n ó ṣe rìn wọ́n ń ṣe bó wọ́n ó ṣe gbé gbà wọ́n ń sọ gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ ọ̀tẹ̀ ní ìwà ọ̀tẹ̀ ní ìmọ̀ràn ọ̀tẹ̀ ní ìmọ̀ ìjòkó ọ̀tẹ̀ ní gbogbo yìí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ní ọ̀tẹ̀ ni wọ́n ń ṣe ẹ̀ kò sí ti kan lọ́tẹ̀ kọjá burú kò sí nǹkan ti kan lọ́tẹ̀ pẹ̀lú rọ̀ wọ́n á jọ máa gbé ọ̀tún wò wọ́n á jọ máa gbósì wò lórí ọ̀rọ̀ ọ̀tẹ̀ ni ọ̀tọ́ hmm. bá yẹ pé ìjọba yẹn ó jẹ́ bí ìjọba ológun àbọ̀jẹ̀ kan ṣebíjọ wọ́n gbàjọba lọ́wọ́ ìdí àgbọ̀njọ́ tí wọ́n lálejò kankan gbọ́dọ̀ wá kí àwa tá a jẹ́ fámìlì ẹ̀gán wọn ò já wọ bẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ gbàlejò ẹyọ kan wọ́n ní kò gbọ́dọ̀ gbàlejò ẹyọ kan wọ́n ní kò gbọ́dọ̀ gbàlejò sílé ẹyọ ẹnìkan gbọ́dọ̀ yọjú sí wọ́n sì gbà bẹ́ẹ̀ títí tí tí Babangida fi ṣèjọba tó fẹ́ fi di pọ́pẹ́ kó tó di pé àwọn àlẹ́ ń yọjú sí Babátúndé Ìdíàgbọ̀n general Babátúndé Ìdíàgbọ̀n ṣùgbọ́n ìjọba alágbádá ni tí ó bá jẹ́ ni ọ̀rọ̀ tí ó kàn wọ́n wọ́n ọrọ dá ma ń fa ọ̀tẹ̀ ọ̀rọ̀ ma ń dá rògbòdìyàn lẹ ọ̀rọ̀ ma ń fa ìkùnsínú ọ̀rọ̀ ma ń fa wàhálà wọn ò dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ táwọn ń sọ yìí ń fa ọ̀tẹ̀ ń fa wá ẹ ká bẹ náà là ń lọ bẹ nàìjíríà gbogbo àwa nàìjíríà tá a tún lọ ọ̀rọ̀ nàìjíríà náà là ń lọ bẹ kọ́lọ́n ọba mi dákun bá wa paná ọ̀tẹ̀ torí egbìnrin ọ̀tẹ̀ lélẹ́yìí bá a ṣe ń pa kan nìkan ń rú ẹ́ tá epo gbogbo àti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dọ́là àti kọ́kọ́ ń wálẹ̀ ó ti ti lọ sókè ó ti tó háì sókè báyìí nísìn bó ṣe ń ṣe wọ́n ti àwọn kan náà ló ń wá di ọ̀tẹ̀ yìí ẹ mọ̀jọ́ wálẹ̀ ẹjọ́ sú wọn ẹjọ́ já wá. ṣé ọ̀rọ̀ wọn ò fẹ́ dàbí òwe tẹ́ máa ń pa.

àwọn náà kẹ̀dẹ̀ rí gbogbo wọn pátá tí wọ́n jẹ ni ò wọn gbọ́n ẹni mi ò tí ì rí gbogbo wọn mi tí rẹ ni ọ fẹ́ràn nàìjíríà o ṣe pé gbogbo àtẹnujẹ ló ń ṣe kálukú ojú kòkòrò pé kéèyàn kó nǹkan má tó ẹ̀dá láyé kí nǹkan o sórí ọ̀tọ̀ ọ̀tọ̀ nìtẹ́lọ́rùn o gbogbo ohun tó nìtẹ́lọ́rùn ọ̀bá nílá gbogbo ohun tálàsejù bá níláyé ẹni tí ò nìtẹ́lọ́rùn kò ní nǹkan kan gbogbo ohun tẹ́ni tí ò nìtẹ́lọ́rùn bá níláyé kò ní nǹkan kan sátìkùlá ní olówó ni njọ́ kan àbóbì njọ́ kan bàbá kan sọ̀rọ̀ ó ní sátìkù bá ń fún kálukú ní wá wá mílíọ̀n nàìjíríà fọdún mẹ́wàá pé kò lè mọ̀ pé kò lè mọ bí kankan bí owó tó ní lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ nìyẹn rí tán kí ni wá tún wá orúkọ kí ni. ẹ kó lè wà nù rẹ́kọ̀dù pé tán kí ni òun náà ti ṣe. kò jẹ ẹni ó ṣe gbákejì ṣé òun náà ti súnmọ́ ààrẹ tọ́lọ́ bá ní gbákejì ni ó sì tí ó fi kú tí ó ṣe nù ṣé gbogbo èèyàn níjó lórí orílẹ̀-èdè tí ó fi kú ṣé tó bá wá wọ ààrẹ ṣé yóò gùn wá lówó ah! mo gba titi Tinubu ẹ bá ní kí nìdí. kí nìdí wà nígbà Tinubu tí Buhari wà bẹ́ẹ̀ ó ní ọyọ tọdún mẹ́jọ fi pé ó ní iye ọjọ́ tó lọ Àbújá kódà mínísítà wọn ò fún kò dẹ̀ wá ó dẹ̀ ṣe sùúrù ó dẹ̀ ní yímọ́nì ó dẹ̀ ṣe sùúrù ó dẹ̀ ní yímọ́nì ń bọ̀ wá fi ṣe pé kínní ó ní mo fi sọ pé láníyàn tó dáa ni mo fi tẹ̀lé béèyàn bá láníyàn dáadáa mi ní tẹ̀lé Tinubu ló fagbá kejì buhari yẹn kalẹ̀ wọ́n ní kó lọ mú èèyàn mẹ́ta wá ó lẹ́yọ ẹnìkan náà ló mú ọ̀sibàjò ó sì mú un kalẹ̀ ó sì sọ pé òní buhari náà sì tẹ́wọ́ gbà pé ẹni tó bá mú kalẹ̀ ó sàrí wàhálà tí tinubu ṣe lórí ìbò yẹn tó ń fi dà rẹ tó fi ní kó mú gbákejì orí ẹni tí ó sì gbákejì wá wọ́n sì mú ọ̀sibàjò ó sì wọlé sọ́sibàjò òun náà kọ́ lòun náà wá ní òun fẹ́ di president ta ló yẹ kó tẹ̀ dúró ti tinubu ṣe rí president wa àdúrà la fi lè bá a ṣe mo ti sọ ń jọ́sí pé ayé ọ̀tẹ̀ ó ní gbogbo nǹkan ọ̀tẹ̀ gbogbo ọ̀tẹ̀ yóò sún mọ́ ṣùgbọ́n àdúrà la fi lè bá a ṣe àdúrà la fi lè bá a yàn àdúrà la fi lè bá a rìn ló fi lè ríjọba yẹn ṣe tèmi ọbẹ ọmọ nàìjíríà àtọkùnrin àtobìnrin ẹja ṣe sùúrù ẹ jẹ́ ká gbàdúrà gbogbo bí wọ́n bá ti ń di ọ̀tẹ̀ lórí Ahmed ọmọ Tinubu pé kíjọba yìí ọmọ dáa ọlọ́run gbàgbára lọ́wọ́ wọn lọ́wọ́ ju oríjọba yìí ṣe yóò dẹ̀ ṣe pẹ́ yóò dẹ̀ tù àwa náà lára àwa gan bẹ lọ́ọ̀ mọ́kà gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ká bẹ lọ́ọ̀ fáwọn níbi ààyè ibi wọ́n bá ti ń bẹ lọ́ọ̀ tí àdúrà fi gbà lójú ẹsẹ̀ kí wọ́n pè wá á bẹ ọlọ́run fún wọn ọlọ́run sì jẹ́ kọ́wọ́ kálukú tẹ̀ ààyè kan wà tán bá ti sọ fọlọ́run ọlọ́run sì nìkan mọ̀ sí bẹ́ẹ̀ ni mo sọ ààyè yẹn mọ́kànlá wà tọba ti ń fẹ́ níṣẹ́ bẹ̀rẹ̀ àwọ̀ lọ ńlá fi fẹ́ lò bíi oṣù kan kó lé nǹkan bíi ogójì ọjọ́ àti nǹkan kan lálò ọjọ́ méje méje méje mẹ́rin la fẹ́ fi lọ bẹ̀ lọ́hùn yẹn láwọn ààyè yẹn ọjọ́ méje méje mẹ́rin á wà kájọ mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá torí á ṣe sàrà àtàwà fún ẹ ṣe sàrà ẹ àtàwà fún ẹ bẹ ọlọ́run ọlọ́run ọlọ́run ṣàánú wa ahọ́n wa ni wọ́n fi bẹ ahọ́n Yorùbá ni wọ́n fi bẹ lọ́ọ̀ àga wàsílà fànàbí Muhammad àwọn òkèrè nígbà náà àwọn Yorùbá ń gbà náà tó bá ti fẹ́ kírun wọn á ní bọlá kọ́lọ́n ṣe ọlọ́run kọ́lọ́n bu ìkúyà nàbí Muhammad kọ́lọ́n fànàbí lága wàsílà àwa gbọ́njú bá wọn bàbá ńgbà wọn bẹ̀ lọ́n bẹ́ẹ̀ fànàbí Muhammad wọ́n ti rí bó ti tẹ̀ lọ́wọ́ náà jẹ́ kó wọ́n wí bẹ́ẹ̀ mọ́ ọlọ́run wọlá abẹ́ ọlọ́run ìlú nàìjíríà yàwá bẹ lọ́n fámẹ́ẹ̀dì ọmọ Tinubu pé kọ́lọ́n fún un láàrẹ kọ́lọ́n gbé e débẹ̀ ọlọ́run sì gbé e débẹ̀ agbọ̀ta agbódì àwọn míì ò kí wa látijọ́ yẹn àwọn olólùfẹ́ wa sọ bá jẹ́ là ń sọ látijọ́ yẹn àti rẹ́ni tí ó gbowó kalẹ̀ àti hmm. rẹ́ni tí wọ́n sọ pé bàbá kí ni ẹ ní ìdí ṣùgbọ́n gba wọ́n mọ̀ pọ́rọ̀ òótọ́ làwọn ó sọ ọ̀rọ̀ pé kí nǹkan ọmọ dàrú làwọn ó sọ kí nǹkan ó sì dàrú yẹn làwọn èèyàn fẹ́ máa gbówó kalẹ̀ lélẹ̀ lórí kò dẹ̀ ní dàrú nàìjíríà yóò gbogbo ńlá ayé ọlọ́run ní náà wà orí bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ náà ni ẹ̀yin náà ṣe wá mú mẹ́jọ ọ̀gbọ́n tí wọn náà gbòdì níjọ́ kan tó sọ pé bàbá ẹ ti gbọ́rọ̀ yìí rú jù. ah ó pọ̀. ah mo gbé e ọlọ́run fi pọ́n mi lé torí ìjọ tí ahmed ọmọ tinubu wọlé níjọ́ mo ti ń sọ àṣetẹ́lẹ̀ látàyè ṣàgàrí eléyìí gbọ́n mi díẹ̀ ẹni múra tàdúrà nígbà. Ah! Ah, mo gbọ́n mo bẹ́ kódà gan mo tún sọ pé sẹ́ẹ̀ mo ní iṣẹ́ ńlẹ̀ títí wo ẹ̀yìn ọdún iléyà mo fi gbogbo ẹ̀ lẹ̀ tí n bá ti lọ ọmọ kàṣẹ mo fẹ́ lọ bẹ lọ forílẹ̀-èdè iṣẹ́ Ahmed ọmọ Tinubu kò ní fàìsàn sọ ṣe ìjọba yẹn ìlú Nàìjíríà iṣẹ́ Ọlọ́run ní jó dàrú hmm. ayé wa Ọlọ́run ní jó àwọn kan bẹ tí wọ́n bá ti sọ ọ lọ́lọ́run sì máa ṣe ayé wà ayé dúra wọn lọ ayé táwa ti fẹ́ lọ sọ ìgbógun tá a bá ti sọ fọ́lọ̀ ní ọmọ ṣe ẹni tí ò bímọ rí tí wọ́n bá sọ fọ́lọ̀ ọlọ́ ànábì Ibrahima ó ti lé lọ́mọ ọgọ́rin ọdún sẹ́yìn bẹ́ẹ̀ ni kọ́lọ̀ tó fún un ní Sumaila ó ti rò ó pé ló fi sọ pé tóun bá tẹ̀ bímọ òun lè pa kóun fi jọ́sìn èèyàn mọ́jú rètí nù tó bá ń ṣàdúrà kò sí ti àdúrà ò lè ṣe láyé kò sí ti àdúrà ò lè ṣe láyé àdúrà wọ ọlọ́dà kò jó gbà àdúrà wọ ọlọ́dà kò jó gbà ẹni bá ní ò sí àdúrà ah! ẹni bá ní ò sí àdúrà ah! ó ti bọ́ọ̀lù mi ọlọ́run má jẹ́ ká dúà òṣè tiwa ti o má jẹ́ ká dúà òṣè tiwa ti o jájú àwọ̀ gbà ọlọ́run ẹni tọ́lọ́run fọmọ yọ lẹ́nu ọlọ́run dákun ṣàánú rẹ̀ ọlọ́run gbogbo aláboyún ayé ọlọ́run sọ wọ́n láyọ̀ ẹni ó gbọ́mọ lọ́wọ́ ọlọ́run má pọ̀ ọmọ wọn ẹni táyé nílẹ̀ sí korodo tí wọ́n tọfà àbànújẹ́ ságọ́ ara rẹ̀ tí òru lójútó ayé rẹ̀ ọlọ́run gbogbo bómi bá ṣe wò gbogbo bíná bá ṣe wò lágbára tó tó bá débi omi ọ̀rọ̀ rẹ̀ dẹ̀rọ̀ ni gbogbo àṣàṣì gbogbo àbìlù tí ń ju ayé ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu ọlọ́run fomi pa láti wákàtí ọwọ́ ìlọ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ wàláhùlà wàláhùwàtà ìlà bìláyà ìyàsìn. òun náà ni ẹ ti gbọ́ látẹnu bàbá àlùbáríkà yẹn kí ọlọ́run kó ṣàánú wa egbìyàn tẹ̀ bá ṣe ń pàpọn bẹ́ẹ̀ ni míì tún ń rú jáde ṣùgbọ́n ẹ wá tẹ́tí sílẹ̀ kẹ́ gbọ́dọ̀ bá ṣe ń sọ ní gbogbo ọ̀sẹ̀ wípé má wòra ìníran ó ń bọ̀ ó ń bọ̀ wọ́n ní àwọn òun là ń dẹ́ẹ̀dẹ́ má tún jẹ́ kí ìbànújẹ́ kó tún wọlé ìbànújẹ́ ò ní wọlé tọ̀ gbogbo wa o ṣùgbọ́n má tún dúró de pé ìgò bẹ̀ta ìgò bẹ̀ta bọ́n ṣe ń pariwo pé ẹ sìmẹ́ǹtì wọn kìíní kan ẹni tó ń kọ́lé òṣà ìmá kọ àwọn kan ń ralẹ̀ bẹ́ẹ̀ làwọn kan ń ṣe nǹkan gidi àwọn tó ń lọ lọ ìbò gan ń lọ ẹ wá múra sọ̀rọ̀ ayé ẹ wá wo ẹ kádàrá ẹ wá wo nǹkan tó jẹ mọ́ wá wo nǹkan tó yẹ kó máa ṣe àtìkọ́ tí ò yẹ ò ṣe wo nǹkan tó o bá sún tó o bá sùn ó di dandan sún tó o má sùn kó lè sùn wọ́n sábà àlùbáríkà àwọn ibi dànù nílùú igbódú ibikíbi tí ẹ bá ti ń bọ̀ ẹ̀mí ṣọ̀pẹ́ dé kòdú garage ẹ̀mú tó ń lọ sí ìjẹ̀dẹ̀ ẹ̀bọ́lẹ̀ ní gbódú junction kẹ́ ẹ béèrè bàbá àlùbáríkà tàbí kẹ́ zero eight one eighty nine sixty eight forty zero eight zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two ẹ ànífà ìsànlùgbà ìkíní ẹlẹ́dàá wa ò ní kàdúrà o ìwọ ìyá bàbá múra sọ́rọ̀ ayé àwọn ọmọ ẹ̀ àwọn tó ń gòkè àgbà àwọn náà wọn wò tẹ́tẹ́rẹ́ ni kọ́ sí bàbá àlùbáríkà kò lè mọ̀ nǹkan tí ìgbésí ayé kò jọ mú ire o ó dìjọ́ mẹ́jọ ire o ó dàbọ̀.